mo ti wà lórí láti ọ̀gá. you want to tell me something. allow people to gain for their pulse. kọ́ sínú nǹkan fún mi àbí kó rọra sọ ṣé kí n dìde kí wọ́n gbọ́. bẹ́ẹ̀ni. I need to rush. You don't make a head for one side. hmm? Thank you. wọn kì í sanwó lọ́jọ́ sí wọn. Good plate come. Ṣé wọ́n sẹ̀dọ̀ ní? Ṣé wọ́n Give me the camera. See? lọ́tọ̀ náà fún lọ́tọ̀ náà nílé ìgbà àwọn sáàbẹ̀ tó ń dà abandoned everything. Abandoned. One day attack. They started this attack on the 24th, 25th, and 26th. The first day, they attacked multiple places. Like I said, the former distance to this place is over 35 minutes, and they attacked them one day. Me, the people that were involved in this attack were up to like maybe 500. They attacked the whole community still in Bogos where those people Bogos where so they just Martin, where those okay. people came to those poor people. If you remember the video again where they were pulling a child from behind his dead mother and his dead folks. You understand? So this is uh, where it happened. Now let me tell you what's funny. No, Bring the camera down. This is no, it. only only lobby. You can go to that side. These are minerals. Look at it on the ground. These are minerals. So it is pretty obvious. See them. See them. Come. It is pretty obvious that these people are being killed because of the richness of their land. Can you imagine they had to burn down the place? Come. Come. See, start from here. to burn down the place. See these houses. Everything burnt down. We came into this village. There's literally nobody in the village still in Bogos, where those people, Bokos, where in Jos, where those people came to attack those poor people. If you remember the video again, where they were pulling a child from behind his dead mother and his dead folks, you understand? So this is where it happened. Now, let me tell you what's funny. Bring the camera down. This is tin. This is tin. These are minerals. Look at it on the ground. These are minerals. So it is pretty obvious. See them, see them, come. It is pretty obvious that these people are being killed the, because of the richness of their land. Can you imagine they had to burn? Why is this one rolling, rolling, rolling? Ṣé kí gbé kúrò lórí Wi-Fi ni? I noticed that. ṣé ti wẹ̀ ni aṣọ yẹn perfume kan wà lára aṣọ yẹn ó smell good gan wait let me change it to wifi to my data. Because of the richness of their land, can you imagine they had to burn down the place? Come, come, see, start from here. They had to burn down the place. These houses, everything burnt down. We came into this village There's literally nobody in the village, like literally nobody. They had to run away from their own land, from the place where they were born, where their grandparents lived. Do you understand? Can you imagine minerals on the ground? See, minerals on the ground. Minerals on the ground. That means this land is rich. Why are they doing this? I don't know. It is obvious, but we act as if I don't know for political reasons. But please, please, Nigerian government, please. Now I'll take you to where the children are. The children that are being affected. Those people that they killed, their children. I will take you to the IDP camp where they are. If you see them, then let's not even talk about the ones that are in the hospital without hand and legs because of insecurity in Nigeria or because of greed. What we all can enjoy in Nigeria, we have enough of minerals in Nigeria that we all can enjoy. We are not supposed to be poor in this country. Dubai get only oil, sell Dubai Day. We have we are rich anyhow. Look at this land, plain land. Turn this camera. Look at the land. Raise it Look at this land, plain land. See, see, plain, beautiful land with raw minerals on the ground. But yes, Nigerians, we are still suffering. We are still poor because of the greed of the people that are supposed to protect us and take care of us. Because the government So basically, somebody was trapped in this car. Somebody was trapped in this car was burnt. Now, these things. Where that guy did? What be this? Which bone? Oh, man. Human being bone. What I'm holding now, according to this guy that was here, I feel put your face. I no fit show your face na man just show only your body so according to this guy say na wetin bones human being bone so this is the card. the person was as you can see this is somebody this is a human being bone it's a bones of somebody. <laughs> thought it's is very dark man, and I'm out here in just focus, uh, local government here, focus where the attack happened. So there was an attack on these people. Everybody that you are seeing here, they are not they are not random people. These are like people affected by the attacks that happened on the 24th, it happened on the 24th, 25th, and on the 26th. So a lot of them didn't have the opportunity to do Christmas because of this attack. And what is funny is that I've done a little bit of investigation. I worked around around. Some of them are staying here, and then some of them are staying in this town. town let me see the zinc houses. Um, this place and then behind. Ah, um, so what's going on is, first of all, this is a very big community. How many community? How many community was affected? About 28 communities, am I right? About 28 communities were affected where a lot of houses were burnt. These are like normal people that they go about their day, they make their rich potatoes that you eat, they send it from here and send it all the way to Abuja. You understand? For you people to eat and you enjoy your life. Do you understand? Now, with these people affected, a lot of things that you see in Nigeria cannot be. Alright, so this is another community that was burnt down. Apparently, this one is even bigger than the last one where we were. No, oh, show, show, take it out. Follow me. Show the house. See livestock. Livestock are being left, abandoned by their owners. Come. See all these places. See, see people out in the animal, bonds. This place is bigger. Now let me tell you what's funny. From the last place we were to this place, it's like we drove for like 35 minutes on a normal, low driving speed. Now, come. Apparently, this whole thing happened in a day. They attacked different places in a day. That's cool. Tell people to care for their vote. Huh? I, I need to run, so you know, make a for one side.

attack, the terrorist attack on the 24th, 25th, and 26th. The first day, they attacked multiple places. Like I said, the former distance to this place is over 35 minutes, and they attacked them one day. Me, the people that were involved in this attack were up to like maybe 500. They attacked the whole community. Still in Bogos, where those people. sad. Very sad. What a sad story. What a sad story. Hmm. <sighs> Ah. anyway, let's quickly. Uh, um, a very dark man, dark guy. He is doing a great job to show and also speak to attack the government. No, not to attack the government, to speak about the government. You know, when you are talking about governments, governments now, when they are talking about governments, a lot of people are watching from the other part of the country or even watching from Nigeria like if you don't know you believe that this problem started just a day they started this problem long time ago the people some people they know your value they know what you want you don't even know this problem started a lot some years back it didn't start now but this village they attack this village. And this part of Nigeria, when they show you part of Nigeria, that a lot of people are dancing in Abuja, in Lagos, in Port Harcourt. Can you believe you, we, a place like this is in Nigeria? Although we have it, every country has their askets. They have their ghetto. Yeah, they have their ghetto. In South Africa, they call this one, this place like this, they, they have it in South Africa. It's like Soweto area in some place, yeah, you know, Soweto. That Soweto is even when the the Mandelas uh, where he, he reside, you know. But look at the land. Some people view it. Some people who know value, who have detected something, and the people combating, attacking these people. They detected, like what this guy said, dark man. They detected this place long time ago. Even the citizens of Nigeria don't know. People who are novice don't know anything. And that's why I'm telling you that when people attack you, there's a reason for them attacking you. Okay? This problem started long time ago. Nobody should believe that, oh, it's one, because he said government. Of course, he will mention government. They have governor in that state. There's governor of um, Plateau State. Governor of Plateau. They have governor They have a lot of people controlling them there also. I don't know, maybe the people around them may be, may be part of partaker. Because if problem is happening like this, surely people around them, bóyá ẹni tó ti wá ralẹ̀ síbẹ̀ tó wò ah nǹkan kan wà ń bẹ́ẹ̀ tó ti wá tẹ̀ síbẹ̀ yẹn àbí tó ti mọ nǹkan tó they know their people I want more Jos I want more wọn bọ́n ṣe níjọ́sí dáa tó asket wọn nìyẹn o even in Lagos there is a place that is horrible in Lagos ṣé ẹ̀pẹ́ yẹn ẹ̀pẹ́ lẹ́kí gbogbo àwọn lẹ́kí tó ń sọ yẹn originally the owner of those lekis that are like this those lekki you are shouting today lekki o lekki o lekki o go to that to the Orifun area they are like their houses are like this oh but you see today a lot of things are happen kì í ṣe wọn yìnbọn wọn yìnbọn bù sáwọn ibẹ̀ yẹn o bọ̀ kàn pa àwọn ọmọ tán bá rè pé ó lè wà lọ́la ó lè jẹ́ nǹkan kan so killing have been going on long time and the people behind it that is what we don't know okay because we cannot call this government now ìjọba tó wà mẹ́rin sí pé okay o eh, president Bola Ahmed Tinubu o the government o even the Buhari o you understand me that left. Eh, a year ago because this problem have started long time. This problem started 1980 something. 80 something of teachers I know. That time they started, you know, even Hausa people, they started chasing Yoruba from their land. That time, I know. Ó bá tún lọlẹ̀ o, tógun yẹn bá tún lọlẹ̀, wá tún dìde again. But I know very well that ti Jos yẹn nineteen eighty something little bit, and this happened just now if you really want to get deeper into a case you want to get justice and you want government to do something about it most of the time uh, we should not be pointing finger directly because the government I'm not saying government some government are not part of it oh, but this present government don't know anything about it because the problem have been in existence but who are the people behind this And that's why I'm saying that the government of Nigeria, it's impossible for them to investigate the rich people of Nigeria. Because the rich ones, the rich people who have used to overseas, who are used to big, or, or, I mean, connection, I mean, have connection with all uh, other country can be particular. Neighboring country can be a particular. Many people can be a particular of this innocent killing that is going on in Nigeria. Killing innocent people. And when people talking at times said that they purposely, deliberately calling people on social media, Nigeria especially, especially Yoruba people, to be fighting, I believe it. Nobody talking about this. This killing that is happening. What they, if anytime they want to show us something now, they will show us where people are dancing. Do you want me to show you? this Christmas they will be showing you the kind of clothes they put on they will show you that they are so happy there is no problem in that country okay the way they are killing like this they cannot kill like that in some country i'm not i don't want to mention name they cannot kill like that they will operate for three days in in a country that legalize guns they do attack they do attack killing i mean shoot i mean people But the moment they attack, they will not go there second day. After when the police get information, he has to stop. But this one, the operation went for three days. For good three days, they kill. And those children you see, um, their parents is gone. Some of their parents, they, are, they have no parents. And tell me, if these children should grow up, are they going to grow with happiness. They are going to grow with venture. They are going to do what? They are going to grow up with venture. Venture in their spirits. And some of them also will join gang of killing. Because some people have killed their family, and mother, and father, and, and mother. They have dealt with them. And that's why you see a lot of problem is going on seriously in Nigeria. And what could cause, I mean, what can, what can cause this problem? a lot of rich people are involved in this it's not even government maybe they have been in government before i'm not i don't know i'm just guessing i'm just talking because in Nigeria where they have money there's nothing they cannot do with the money and also oh god Only story continue. Sorry, mo sọ i will say this in Yoruba my language now i will say this in Yoruba during the, uh, the Niger Delta problem. Somebody was talking. A soldier, okay? Some soldiers, some police were involved. I don't want to talk, I don't want to speak deeply why you why you why why you flagging it you are afraid because you believe that she want to go deeper into something she want to say some story and some of you normally monitor me ẹ máa ń wò you are part of the criminal don watch my platform leave my platform for good people criminal don come and call don don watch my platform criminal when i'm talking like this because of killing the I say no to killing, of course. I say no to killing. I say no to terrorism. And Nigeria, if part of Nigeria, I'm coming before the story. If part of Nigeria are happy, they're jubilating, they're dancing up and down, enjoying life, and things like this happen. Do you think people? kò lè kàn yín lọ́jọ́ kan? Kò lè kàn yín lọ́jọ́ kan? Wọ́n máa ní àwọn five hundred soldiers. They may not be original soldiers. In Nigeria now, there's a fake soldier, there's a fake police, there's fake everything. Everything fake, they have it. But one thing I want you to know is that don't point finger on the current government. This problem have been existing for decades. Okay? Because when you put finger, I'm not saying the government should not, the government should act on it. And that's why you must not point finger. You have to call the government to act on this issue. Because if they want you not to get justice, they will want you to be accusing some people wrongly. And those one will be getting angry. I believe the government they are working on the people. They are still, they try to, wọ́n fẹ́ investigate àwọn tó wà behind the scene. But the rich people, have, they are part of it. That's why I'm saying Nigeria rich men cannot be investigated, or else they can investigate them. And a lot of people systematically also, even the people sponsoring the tribute thing, they may also be some stranger from other country can be can be also sponsoring such, with conjunction with people, the citizen of Jos, the citizen of Nigeria, but they cannot be ordinary people because there was a there was a day a story was being said about the trouble going on that time in Niger Delta. Do you know that when they get to a stage when some people, strange people, will just come and killing people, those also want to, some people start want to be fighting. They gave the contract to somebody. And the people, the person will be going to uh, Turkey they export they import a lot of guns to Nigeria kí ló dé tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ because ẹ wò pé a kàn ń sọ fún yín ni o tí àwọn èèyàn pàtàkì so wọ́n lè mọ bọ́n ṣe máa cope all this situation because look at it wọ́n ní gbogbo sọ́ọ̀sì mineral resources tó wà nílẹ̀ yẹn wọ́n lè ti rí apart from that metal tí wọ́n ní wọ́n rí lẹ̀ tó máa fi ń ṣe àwọn iron àwọn many things bẹ́ẹ̀ yẹn wọ́n fi ń ṣe battery wọ́n fi ṣe many things those things also there is another one they on the land tó máa wà nínú ilẹ̀ ńbẹ̀ yẹn there is àwọn míì tó máa wà nínú ilẹ̀ ńbẹ̀ yẹn ṣòtì yẹn yẹn àwọn èèyàn eh, novice people don't know it and the way they also show it now bí ọmọ yẹn náà ṣe lọ show ẹ yẹn is good eh? bó ṣe show ẹ but it's also too dangerous for the guy papa and for the place because some people lè ní arm robber the stealer the people who go after people's things you have to hide some things when they know the location they fight you they cause trouble and they take your things look at it they are only showing the place where those people innocent people are living but they finish them all oh, their mother their father is killed more than the first day they said they record the first day that's on the twenty-six. One sixty people died One sixty people died Near that very day for one sixty people die the second day wọn fún wa ní eh, eh, èyí tó tó tó kú yẹn mọ́ third day náà they attacked the twenty-six. and in some area a lot of people in part of Nigeria they are enjoying they will be flaunting the money do you know that those killing that is going on do you know some people are spending the money somewhere and they be showing you to you like this on the social media Nigeria we have harbored Nigerians has harbored a lot of criminals in fact and that's why you see even some whites pàápàá tó bá jẹ́ white tó bá lọ sí Nigeria they have to be criminal before they can live in that country who are the people behind this who are the àlejò who are the stranger that is operating in Nigeria with conjunction of Nigerians destroying the innocent people in Nigeria. Please, bury that man. You're doing a great job, but it's dangerous for you. You know that. You know it's dangerous for you. But I know because those children now, some people also backing you up. They may want you to be getting money, allocation to, you know, sending you that they want to go and fund, they want to go and give food because some people also want charity they want to do charity and they destroy some parents you understand and then they will use their children for charity even a lot of people that they say they kill that day they will harvest some of their parts they will also send it abroad the other time ìlú tó náà ń gbé páàtì èèyàn lọ tó ń sọ pé wọ́n rí nínú vẹ́sù kan tó ń lọ sí ìlú kan I don't want to mention the name but those say Asia country like no Asia I don't want to mention the name, sha. All these things is for the selfishness of some people. And when you mention government at times, you'll be discovered later that even government don't know. Even the government themselves, they want to know the people behind it. Some innocent people, I mean, some people you cannot even sub, I mean, suspect at times, they are part of the people behind these things. the money they are getting because they, attack that place on that three day for that three days during the Christmas part of the money because before they attack those soldier face soldier and the people going there to to attack them they will surely those who are giving them money they will surely give them money before they attack and the money part of the money will be the one after sometime they will come out and even tell you they want to go for holiday some things people need to be investigated in Nigeria for Nigeria to be settled although if you don't want to be settled no problem because tí eyín ọmọ ẹran ò bá bàjẹ́ tọmọ èèyàn ò kí ń da some people who just want their wọ́n ti rí wọ́n ṣe show ẹ̀ lórí wọ́n ti gbé káàkiri ń sìn it's already show here that the mental in that look at the land how it is and some people will be making some deal to some country for that for Nigeria property and some life has lost this is what some people do for living And they don't, even some of them, they may not even put their mouth in politics. I'm not saying that those who are not doing politics. Oh. But some people are destroying others to get money. Not they, they are not destroying others, they are destroying the whole country just for their own selfishness. You can see the way the the guy, boy, dark boy, àwọn kan tó jẹ́ olè òkèrè gan-an sìn wọ́n tún ti wọ́n tún fi wọ́n wọ́n àwọn kan ti ń ṣe díè lórí ilẹ̀ yẹn some people who are not Nigeria wọ́n ti wọ́n máa máa wá ẹni tó máa bá ṣe díè lórí ilẹ̀ yẹn so àwọn tó bá tún kú you know how many people they have killed because of their báwo lóúnjẹ ò ṣe ní wọn ní Nigeria because of their property they kill them tell me báwo lóúnjẹ ò ṣe ní wọn ṣé mẹ́ta yẹn mẹ́ta yẹn tó ń sọ pé wọ́n fi ń ṣe nǹkan míì yẹn ṣójú oúnjẹ ni ṣé epo bá ṣe ní epo tó ń sùn ṣé owó Nàìjíríà kò bàjẹ́ tán owó Canada máa ti fẹ́ wọ one thousand owó Canada máa ti fẹ́ wọ one thousand to Nigeria nígbà tí mo sì dé ìlú yìí one twenty mà ní nígbà tí mo dé ìlú yìí one one eighty nígbà tí mo dé one eighty one thirty gbogbo ìgbà tí mo máa fi bá wọn ra mọ́tò yẹn torí pé mọ́tò yẹn owó yẹn wọlé wọn ò ní ra owó Amẹ́ríkà wọn díẹ̀ wọ́n máa ra mọ́tò ní Canada it's now it's about it's going very soon by I don't no I don't wish Nigeria bad o it's going to be one thousand because as of today ó lọ sókè gan nígbà ní october wọn ló ti wọ four i mean nine fifty canadian money bí owó nàìjíríà bí ilẹ̀ yẹn ṣe wà ń sin àwọn kan make deal lórí ẹ̀ and they will doing this and they will disturbing the government also they will calling the government everything even the government wọn are you telling me that if the government have money they will be borrowing money something is wrong with Nigeria Some people are carrying the resources of Nigeria to other places and they'll be borrowing money. You know how much Nigeria have borrowed? Nigeria is owing and they have the resources and people be saying that uh, kí lorúkọ ẹ̀ mo gbọ́ tí black boy sọ pé dark boy sọ pé the Dubai has only uh, crude oil and they are living good they are good they are not behaving like us Do you ever see Dubai people come and live in Nigeria? Do you see Dubai taking their things to Nigeria? They buy. The people who want to make money, they always buy it from others. People who want to destroy their own self, they will be telling you, whatever you are, you must sell it out. Even when you are before, you must not continue. You have to sell it out. They are ready to waste it because of certain people, few people, to just enjoy it. You understand? And that's why I'm pleading that Nigeria government, please, for God's sake, go deeper into the cases, into this trouble. If you don't go deeper into it, you are going to leave the problem with for your children. Children will continue. And Nigeria, if you are waving some things like that, there's no how Nigeria going to stay together. If you are not going to fight, some area will be going through pains and some people will be enjoying so divide it and let people take dominion of their things maybe they will not seek for assistance from other places for their for their safety now you know I they, everybody will be saying kudos uh, dark man But ṣe ṣé òkìrí yẹn they will be using the, those children to be collecting money allocation from all over the world systematically bọ́n you know, be dark man ṣe lọ ó ní owó tí àwọn tó bá ràn níṣẹ́ tó máa máa gbà tó máa forúkọ àwọn yẹn náà gbà meanwhile tó bá forúkọ àwọn yẹn gba ten billion ó lè jẹ́ five hundred million lásán ló máa dọ́dọ̀ àwọn the billion billion that remains they will sit outside. ó ti yé so everybody now oore mi tó máa rè pé wọ́n ṣe fún ẹ kò ń ṣoore mi sọ pé ọmọ yẹn ò ṣoore o torí oríṣi ayé ẹ rí pé ó ṣe ń wẹ̀yìn fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ wọ́n bẹ̀ ń ṣẹ́ ni Nigeria government go deeper into these cases kì í ṣe lórí ọ̀rọ̀ that man o on this issue killing of innocent people they are telling you they are selling you to abroad every day not to abroad abroad the whole world that Nigeria is rich but they are poor what is the cause because some some certain people are there they cause trouble people but life have been lost wọ́n dẹ̀ máa kó àwọn ọmọ yẹn náà ṣé pé ó ti fi that man ó ti fi àwọn ọmọ yẹn ya fọ́tò ń sìn àwọn kan máa gba ọmọ wọn yẹn wọ́n máa fún gba kọ́ńtà lẹ́yìn tó ti pa ìyá wọn owó wọn yẹn ò dẹ̀ ní dọ́dọ̀ wọn yàtọ̀ sí pé kán jẹun kán fún wọn ní fúdù tíì àwọn kan máa ẹ̀bẹ́sùn owó wọn bẹ́ẹ̀ ni kán fún àwọn ọmọ yẹn lóúnjẹ kó yá kán sọ pé wọ́n rán wọn lọ sí skul ọ̀fẹ́ kankan náà fi wọ́n máa ṣe bí ìpọ́n ṣoore fún wọn wọn ò ṣoore fún wọn wọ́n ti pa ìyá wọn ti pa bàbá wọn àlùmọ́ọ́nì gbogbo ilẹ̀ wọn kẹ̀dẹ̀dẹ̀ ni wọ́n máa take wọ́n máa inherit ẹ̀ go deeper into left right front and back of Nigeria tí Nigeria if you play too much game e can backfire o and what ẹni bó ṣe ṣe yẹ bí bọ̀bọ̀ yẹn náà ṣe kó kinní yẹn sókè yẹn mi mẹni tó mi mẹni tó rán very dark man níṣẹ́ o but mi sọ pé very dark man ń ṣiṣẹ́ burúkú o but bó ṣe kó sókè yẹn náà tó ti ṣó yẹn àwọn kan ti wà lórí ẹ̀ tó ń jà tẹ́lẹ̀ o ó tún ti fi wọn àwọn ẹlòmíì they will be fighting that place if security if uh, care is not taken more problem will be coming to that area a lot of people now that have seen it also bọ́n tún ṣe fi wọn àgbáyé àwọn míì tó yẹ pé nǹkan ní ìkànnì wọn máa ń jí àmọ́ wọn o they threw it you know that that man is doing great job but at the same time ó tún ti fi wọn wọ́n ṣe rí àwọn àlùmọ́nì yẹn nìyẹn tó wà yẹn and some people need it wọ́n máa rí pé so ọ̀fẹ́ ni tàbá kan you can you know some people will bargain on it and then they will be rich and some people will be dying please Nigeria government ẹ bá wa go deeper into this case ẹ jọ̀ọ́ there is no country killing happen everywhere in the world but the way it's happening now it's not happening because. Uh, some people just get mental or some people just get crazy or some people just drunk i mean smoke and then they want to kill no it's happening because some people want to chase people away because that place they dis develop they that place they discover some they discover some things some some minerals in that land and if they want to take them they want to actually possess the land if the land is good for them Okay? If it's government, what they need to do, you can see that the people are not even much. The people who possess that place, they are not much. You can relocate them to another place, but instead of killing them, the people doing it, because I believe if it's a government, I believe it, that's why I believe it's not government. If it's government, government will relocate those people to another place. You understand me? and they will help them. They don't need too much things. If they build small, small houses like that, okay? Those places, you, you see them with lights. There's no lights. Are you getting me? There's no electricity. Do you see pole? Do you see light? They don't have lights. Those people, they don't have lights. So they, if the government, that's why I believe it's not government, because those people are not expensive. They can easily transport transfer them to another place if there is mineral the resources in that land and make use of it if it's a government I believe people who want to do that after some time now some people dey say they buy the land when I was telling story about the Lekki that time some people believe Auto Bola always jam talk all the great people that little educated in that area if you are not careful they kill you the father of my baby came from that area exactly ibi tí wọ́n ti rí epo gangan lẹ́kì yẹn yes lẹ́kì yà lẹ́kì gangan ibi tí wọ́n ti rí epo yẹn bẹ́ẹ̀ náà ti wá and before then a lot of them systematically they are killing them it happen to Ìlàjẹ people you know this morning the song I play the time I dey detect epo ní Ìlàjẹ náà ní orí omi all the people there maybe tí wọ́n kàn máa believe pé ó jáde díẹ̀díẹ̀ they wọ́n máa pa wọ́n you understand me they systematically killing And you see a land that kill and that's why you see this war, this life, it will continue like that. And you believe that èmi ti kó Nigeria o, eh, the country I reside, there's no war. Who told you? Don't say that. Okay? Even if you are not killing you junk like that, you should teach people, people should learn how to do things right. When people do things right, then there's going to be a little peace. But because people don't want to do things right, they just want to be selfish, they want to be wicked they want to kill anybody that they can kill and they enjoy the little and you know what even if you kill you still have limited time in this life on this earth because everybody will still die but when people killing àwọn yẹn ò pọ̀ náà those gbogbo wọn they can relocate there to another place and build house for them you understand they won't they won't ní worry ní Èkó nígbà yẹn ìgbà tí wọ́n fẹ́ lo gbogbo tí wọ́n rí pé all those shack houses were so many in Lagos Island yes in Lagos Island including to Ajah to Lekki eh you know what they do they move those people because they now believe that there is development and they have to they want to make use of that place they dialogue with those ones they are living there the fishermen the people selling by the roadside that they already possess the place for decades they arrange with them they move them to Epe and that's why the first estate they build in Epe then Jakonde they call it Jakonde estate they move them there you understand and those people then they are happy because even the house they gave them that time is now be more beautiful than the one they are living because they are living by the seaside it's dangerous for their life and now they now move them to Epe you know that time there was no road in Epe and that now bring a road now let's no tojú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó máa lọ sẹ́pẹ́ yẹn ó dẹ̀ pé no máa lọ gba Ìjẹ̀bú lọ wọlé àbí kán lọ gba Kétu Èjìrè ọ̀nà tọ́kì Ìkòròdú náà máa gbà before they now made that road to leak síbẹ̀ yẹn you understand You don't need to waste people's life before they take things. And that's why I'm believing that it's not government. There's some there's some greedy, I mean, the greedy citizens, the people who have know the secret of Nigeria's Nigeria, that know that Nigeria is full of blessing and they are selling it, they are making deal with other country to destroy. And that's why you see, despite Nigeria is rich, but they are still poor because if it's government that is doing that definitely they will make they, the government will be rich and they will be able to see mon get money to pay good salary to do necessary thing no borrowing borrowing borrowing everything. no borrowing borrowing borrowing every day look at people who die a day that day the first one they record was 160 people some children, some elders, all the people, their fathers, the mothers, they kill them, they spray them with bullets. And Nigeria, so when they said there is a soldier, is a police, they have a lot of fake one of them, fake police, fake soldier. That also have been in the system for long. Like 20 years ago, when we are traveling from Lagos to Ore, to that Ibini area, you know where you are going if you don't be careful you see police or I mean some soldier not police that time they will stop you You will be thinking that they are security they want to guide you they want to protect you you will notice some people who have who for victim who got saved from them they they know they said it at the end you see they are the one attacking people they are the one they are armed robber but they will put on uniform of soldiers They put on uniform of soldier. And tell me, they say people are rushing to Lagos. Won't they people rush to Lagos? People be rushing to town. And that's why you see a lot of them, like Abuja, Lagos, Port Harcourt, they are congested. Because everybody want to move away from where they are attacking them. They want to be safe. And then don't if you mock by yeah, lójúkorojú, don't if you mock by bàbá lójúkorojú tóun náà bá wá sígboro tó bá rẹ́ nìkan ṣé àtìpa àwọn máa ṣòro fún ṣá tí wọ́n bá ṣe nǹkan kan fún bákan ẹ rí i pé kò ní wà tàbí ojú ẹ̀gbọ́n kò ti dojú ẹ̀jẹ̀ so sad anyway say no to killing and terrorism it's not good alright dark man you are doing a great job but it's not also also good. Mm. Be careful because you too. I know some people are behind you. They are sending you. And mo mọ mi ò kàn fẹ́ sọ̀rọ̀ ni àwọn kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn wọ́n náà máa ń ba ayé èèyàn jẹ́ báyìí wọ́n lọ fi get owó because wọ́n ti mọ secret wọ́n ní eh, there is a lot of allocation there is a lot of money somewhere all those money they say is lying somewhere yẹn they will just get it they won't give you penny out of it they just give those people children token token token they will earn the money remaining ìyẹn bó ṣe jẹ́ Dorcas Adéyínká báwo ni pẹ̀lẹ́ níjọ́ tó kì àmì tó sọ̀rọ̀ yẹn nítorí mo tẹ̀ fẹ́ sọ yẹn kọ́ mo fẹ́ sọ bí nǹkan bá ṣe ń lọ I have your number ṣá o lè pè mí I know you are safe and I know everything is okay I want to tell you you know, remember no I won't do this with you ìní kọ́ pẹ̀lú ẹ̀ so Nigerian government ẹ bá go deeper into this kódà àwọn pípì yẹn wọn wà expensive tó bá jókòó náà lẹ́tún fẹ́ relocate wọn sí tó bá jẹ́ ìjọba ìjọba kọ̀ ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ àwọn kan ló wà ń bẹ̀ and I'm very sure that the people behind this they have partnership with some country we don't know the country tá a bá sọ̀rọ̀ kì í ṣe pé ara anybody tó ń bá wa sọ o not that I have anybody talking to me but view things the way things is going on we have our brain and we pray ṣé mo pé nígbà yẹn mo ní ìṣẹ̀yìn tó bá ti fẹ́ ṣe election àbí tí president Bola Ahmed Tinubu yẹn gbà tán ẹ má bínú sir your due your excellency sir nígbà tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dé nígbà yẹn tán lọ attack train mo béèrè lọ́wọ́ ara mi mo ní àwọn ìlú wo ló ṣe train yẹn fún wọn àwọn èèyàn sọ̀rọ̀ ńgbà yẹn lọ́dà platform wọn láwọn ìlú kan ní mi fẹ́ dárúkọ ìlú kọ̀ọ̀kan wọ́n ní gbogbo tó bá ṣe ń attack train tó ń attack train yẹn mo ní kán lọ béèrè lọ́wọ́ àwọn tí ó bá ń ṣe transport tó máa ń ná ọ̀nà yẹn tó máa ń lo bọ́ọ̀sì ńláńlá tó ti ń lò ẹ̀sùn ní sáńgbà yẹn mo sọ tẹ́ bá ti gbàgbé mo ti sọ̀rọ̀ gan bọ̀tùgbà míì a máa rántí mi lẹ́kọ̀ọ̀kan gbà míì tí bá rí tán bá bá comment orí ṣáàtì mi kan tí mo ṣe màá wá gbé e sókè màá tún gbọ́ so ẹ̀yin tí ẹ máa lọ padà rè gbọ́ ṣáàtì mi yẹn ṣe mọ̀ pé tẹ́ bá ti rí ẹ máa mọ̀ pé mo ti ṣe iṣẹ́ tó dáa gan síbẹ̀ yẹn náà ó ti yẹ yín bẹ́ẹ̀ you may be hunting some wicked souls some wicked people but doesn't matter. nígbà yẹn tí wọ́n ṣe bẹ́ẹ̀ dé nígbà yẹn wọ́n máa lọ attack ọ̀dọ́ ẹni tí wọ́n bá ti ń ṣe wọ́n máa attack mo wá ní mo ní why tí wọ́n tó wá jẹ́ pé táwọn bá fẹ́ ṣe kan it showed serious hatred mo wá sọ mo wá ní òkè o wọ́n ṣe ń pa àwọn èèyàn innocently tí wọ́n dẹ̀ ń capture àwọn èèyàn mo ní they should also investigate mo kàn ṣe sọ ni mi sọ pé àwọn ni mo ní àwọn tó máa ń nànà ẹ because they want to relieve Nigeria you understand like the train when they train in abroad like the way it is in abroad they want to relieve people they are relieving people it will be much cheaper and safer that's what they said but a lot of people who are doing transport all those law serious bbb law serious I said I'm not saying they are the one no I'm just saying it that people who are doing the business before is like ah they want to fall their business so they want to destroy their business I said they may be wanted to they may want to destroy the train for the mission not to come to pass and it's true anything happen people destroy order system country because of their selfish interest because they want to be just alone to be comfortable They forget the system. They forget other citizens. I said they should check them. That time those people àwọn tó ní mọ́tò tó nánà tó ṣe kíní ẹ̀ mo ní kó wò wọ́n kó lọ máa investigate kọ́lọ́pàá wa kí wọ́n ní àwọn oríṣiríṣi investigative you know in abroad now ìlú òyìnbó wà káàkiri America Canada Germany they have àwọn detective tó lè bá wọn detect all the people criminal behind all this nonsense if Nigeria police because a lot of uh, the Nigeria a lot of police a lot of soldiers have betrayed the country they can seek assistance from other country for innocent for so that they won't be won't bá call Nigeria jẹ́ àti ìjọba tó bá lọ síbẹ̀ I am telling you how can ìjọba be telling you that they want the people or their citizens to be dying during their tenure it's not them but them some wicked people who are making serious money by killing people after killing them they now put the children under some people wọ́n tún ní káwọn lọ máa fún wọn lóúnjẹ wọ́n fi ṣe charity wọ́n tún máa sanwó fún wọn tán bá san twenty million fáwọn yẹn wọ́n á níyà àwọn alágbé contract wa wọ́n fún one million àwọn á mú ninety million àwọn ọmọ tó bá dẹ̀ ń ṣe fún àtẹni tó ń gbé fún yẹn náà ní at least they are helping him wọ́n máa ṣe bíi pé wọ́n show love people are doing things for selfish interest gbogbo wọn wà máa gbọ́ ẹ gbọ́ ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi wọ́n máa dáwọ́ ni owó ìní owó dídá ìní wọn ò dáwó lórí platform mi rí náà anyway gbogbo nǹkan tí mo ti ṣe mo lè máa ń fi àkáǹtì àwọn èèyàn síbẹ̀ tó bá fẹ́ help àwọn èèyàn wọn ò dáwó owó mi máa fi ń ṣe àbí kí n help yín ìgbà tí mo help sọ sí obìnrin gbà yín náà owó mi ni mo fi ṣe mi ì fi owó anybody mi nìkan dáwó torí ẹ̀ dídáwó yẹn àwọn terrorist àwọn bad people the people who get their money rough in bad way they are using the money on social media and you be thinking that owó gidi ni wọ́n ná wọ́n máa ń ṣiṣẹ́ wọ́n ṣàánú mà ní wọ́n máa ṣàánú irú ọ̀rọ̀ tá à ń sọ yìí sí is like we are exposing the evil ones we are too we are not playing argue bank lójú kan wọ́n sọ wọ́n lè ní we support the government which government I do support government but I support government again when they do good because a lot of irọ́ ni wọ́n pamọ́ wọn government tí yóò ṣe government ló ń ṣe just to be because you understand me ẹ mọ̀ pé mo fẹ́ sọ sórí ìkan lẹ́ẹ̀kan nígbà yẹn wọ́n mú ẹnìkan story yẹn deep I don't want to be saying such story in this Canada because when you are opening people's brain people's mind you are working for them and they are giving you only to give you recognition tí o fún ẹ lówó I need money not recognition tí o fún mi lówó ó ti yẹ yín bẹ́ẹ̀ and they will tell you if you don't do bad thing you are not going to get money you understand me ẹ gbọ́ ẹ ẹ stop gbogbo nǹkan tó bá wù kéèyàn ní láyé owó da lára tí yóò bá lówó máa ní stress but don't do don't look for this money just to destroy other people's life to the detriment of other ẹ ti understand ẹ jẹ́ ká ṣọ́ra Nigerian government ẹ jọ̀ọ́ ẹ go deeper into the story it's a sad one ẹ gbogbo ibi tó máa ti ń dá oko náà gbogbo àwọn tó wà nígbó yẹn báwo lóúnjẹ ò ṣe ní wọn náà tó bá yá oúnjẹ máa wọ́n tẹ́ bá dẹ̀ fẹ́ kó oúnjẹ wọn torí iṣẹ́ táwọn tiẹ̀ mọ̀ ń ṣe àtọmọ wọn iṣẹ́ àgbẹ̀ ni àwọn tó jẹ́ pé iṣẹ́ ẹja ni wọ́n ṣe ní Canada mi báyìí ẹja ni wọ́n pè wọ́n ní àwọn ìlú wo ní First Nation they are very great people the original of Canada you know they love to fish they love to do many things and those things they are doing if those things are not exist you you are going to feel it oúnjẹ gbogbo nǹkan tó ń ṣe whatever anybody is doing to contribute one progress or the other to the system that is good you don't rubbish it oúnjẹ máa wọ́n iṣu máa wọ́n ta ló wá fẹ́ kọ oko ta ló fẹ́ ṣe gbogbo iṣẹ́ táwọn ń ṣe yẹn tí àwọn èèyàn máa gbébọn tí wọ́n tó máa lọ pa wọ́n dànù tó gbé wọ́n rí mẹ́ta ń bẹ̀ tó gbé wọ́n ní tí wọ́n tó gbé tẹ́ báyìí fẹ́ máa kó mẹ́ta bẹ̀ gan tẹ́ fẹ́ máa kó mẹ́ta bẹ̀ yẹn tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ kọ́ ìwà ń bẹ̀ kẹ́ tó máa wọn máa wà ń bẹ̀ wọn ò mọ wọ́n lè má mọ value ẹ̀ kò nídìí kẹ́ máa pa káwọn èèyàn máa pa wọ́n kó tó kó nǹkan wọn ṣé lọ́ọ́ máa dáríjì àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá yá ń sìn wọn máa ṣe pé àwọn ọmọ lẹ́sìn máa rí pé a lot of things will be happening to some people tó jẹ́ pé wọ́n á gbowó lówó ṣé tó pé afẹ́gun fàrárẹ̀ ìṣá afẹ́gun àwọn mọ́tò oríṣiríṣi wọ́n máa lè sọ pé is wearing designer is this and that and that you know that those people tó ń create designer yẹn gan gbàmí gan ó máa ń sún wọn láti wọ̀ àwọn tó ní designer wears yẹn gan nínú ilé gbàmí báyìí ó máa sún wọn dìjọ́ ń máa wọ níkà àti àwọn kan wọ boxer nìkan àti singlet wọn dẹ̀ ní ṣe nǹkan kan sí so ẹ ṣọ́ra yín ẹ̀yin ìjọba nàìjíríà ẹ jẹ́ ká ẹ ṣe nǹkan sí ẹ go deeper into this story gbogbo ohun tó mọ́ ní àlùmọ́nì ilẹ̀ kò mí ìgbé kí wọ́n pa àwọn èèyàn wọ́n máa pa àwọn èèyàn for what so tẹ bá pa gbogbo àwọn tó bá ní àwọn tó ní resources yẹn so àwọn stranger ni wọ́n máa ẹ wọ́n lè wà nílẹ̀ yẹn kó máa ṣe máìnì tó bá fẹ́ ṣe ń bẹ̀ South Africa ṣé wọ́n pa wọ́n ni ṣèbí àwọn èèyàn ń lo tó bá ní kó máa pa àwọn èèyàn ní South Africa gbogbo South Africa ló máa pa tán let us remove this mentality of uh, you have to kill somebody before you make it you have to jẹyàn kó tó jẹyàn you have to remove the mentality in South Africa àwọn kan gbé kinní yẹn wá ń gbà yẹn o apartheid kan ni wọ́n pè nígbà apartheid tó máa máa pààyàn torí pé wọ́n fẹ́ gba nǹkan wọn gbà tó yá some people stand nǹkan tí àwọn Mandela dìde fún nìyẹn wọ́n wá sọ pé you can mine you can do business you can make money without killing ṣé gbogbo wọn ò jọjọ wà ń bẹ̀ sí àti dúdú àti funfun àti India àti gbogbo wọn they are all in the land and they are still mining they are not killing like that so again so that place those people living there tó máa ń kọ́kọ́ there is something government want to do tó bá jẹ́ government Mean accuse government o. Oh but because sorry torí ẹni yẹn sọ pé government we have a lot of resources it's supposed to be enjoying like nìkan kìnìkan I don't want people to be sending people just to be destroying the system because you want to be causing distraction so so that the, distraction yẹn ni government máa ma fight wọn ní lè ṣe nǹkan kankan because àwọn ọmọ ẹlòmíì gẹ̀dẹ̀rẹ̀ tó máa tún ṣe kí nìyẹn they are all failure I mean not even failure people who, majority who want to be in power that are not in power they also sponsor such thing or people who have left power a lot of people but àwọn tó máa ń ní ìmọ̀ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà ló máa ń ṣe kinní yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn so resources ẹni wọ́n ní bẹ́ẹ̀ yẹn wọ́n ní láti pa àwọn pípọ̀ yẹn kó tó di pé wọ́n máa máìní nǹkan máa ṣe tó máa fẹ́ kó nǹkan tó fẹ́ kó ní ilẹ̀ yẹn kan tó kó kí lè máa ní kó pa wọ́n fún ṣé màtọ́ ti pa gbogbo ẹ̀jẹ̀ síbẹ̀ báyìí gbogbo ilẹ̀ kan ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n gbọ́dọ̀ tó bá ti jẹ́ pé ilẹ̀ tó bá da tó ń ṣòfò wàrà àti fóyin èyí tó jẹ́ pé ìmọ̀ àwà òkè tó máa fẹ̀ṣẹ̀ owó létà wọ́n méjì ọ̀pọ̀ kọ́kọ́ pa àwọn èèyàn síbẹ̀ báwo ni orílẹ̀-èdè yẹn ẹkún òṣèlú wà ń bẹ báwo lòṣèlú òṣèlú wà ń bẹ báwo ni calamity òṣèlú pọ̀ báwo ni gbogbo nǹkan tí fẹ́ ṣe máa ṣe ṣàṣeyọrí kò sí ẹni tó bá ti ń pààyàn ẹ rí bí kéènì ṣe pààyàn ni ṣó ṣàṣeyọrí ni kéènì bó ṣe pààyàn tó ṣó ṣe àṣeyọrí bá ṣe dálẹ̀ sínú ayé tó pẹ́ ó pẹ́ bí kò pẹ́ bí kò tó pòpòpò kò pẹ́ tó mẹ̀túnṣẹ̀là ṣùgbọ́n bó ṣe pẹ́ tó ṣó ṣàṣeyọrí kan ìdí òsín wíwà nílé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ <sighs> i'm sad we don't see those dead people we cannot see them because Facebook don't permit it Facebook don't permit it but when you see some game also going around because of money people just destroy people okay tọ́ bá ti pa ilé ìwé go there tọ́ bá ti san owó kan fáwọn yẹn tọ́ bá ti lọ bẹ̀ tọ́ ti lọ pa àwọn yẹn àwọn ọmọ tọ́ bá kó mẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí fi make owó from other country they will be making money from other country the country you are making the money from also you call them fools you will be making money from other country na okay you can see those children now they are they are suffering uh, there in the country maybe Canada máa ma fund wọn pé àwọn ọmọ kan ń jìyà ní Nàìjíríà wọ́n máa ma wò yín nírun okay China will be funding you they will be looking at you ló bá yà bí America will be funding you with the money with the they will be looking at you tó bá yà also country that will be supporting you they will be looking at you tó bá ti yà you are causing problem for yourself all of you causing the problem and you be the one to be pointing finger going out quickly to be sending some to àwọn ọmọ ọmọ ọmọ kíá ráwọn ọmọ yẹn you have to be bold you have to be bold this is what they do to people now tí gbogbo àwọn ọmọ ti de terrorists wọn káàkiri Nàìjíríà tó máa ní you have to be bold you have to be bold you have to be bold if you are not bold you have to be bold and boldness will be doing bad thing anyway that's not ẹjọ́ Nigeria government in ti aṣòfin yìí sìn kì í ṣe pé ṣẹṣẹ rí ẹ bá wa go deeper into this and nǹkan tí mo sọ ń sìn mo rò pé make sense yes ẹ̀rí ìgbà tó yá ní Soweto yẹn gbogbo oríṣiríṣi nǹkan ní Soweto ní South Africa they have a lot of mining a lot of things resources nígbà yẹn nígbà wọn torí àwọn ṣe attack àwọn Soweto ṣe ti yẹn they are stuck part of some South Africa nígbà yẹn but lẹ́yìn nígbà tó yá wọ́n rí pé àwọn yẹn wọ́n bóyá wọ́n rí wọn bíi kí ni wọ́n máa ń pè wọ́n ṣe bushman hmm, àwọn bọ́ọ̀lù bushman wọ́n ṣàrí wọn pé wọ́n jẹ́ bákan ìgbà tó yẹ ẹ̀mọ kan wọ́n bẹ̀rẹ̀ sí kọ́lé fún wọn wọ́n dialogue ẹ ti understand hmm. because àwọn tó ń pa bàbá àwọn tó ń pa bàbá àwọn tó ń pa kìnìún táwọn náà bá dàgbà kí lànà máa ya àwọn míì wà tó yẹ pé wọ́n ṣe wà yẹn wọ́n máa kárí ìjọba rẹ̀ wọ́n máa jẹ wọ́n ṣàdínkà wọ́n ṣe àdàgbà wọ́n dẹ̀ tún wá pọ̀ wọ́n máa ti mọra wọn bẹ́ẹ̀ yẹn wọ́n á tún di tẹ́rọ̀ sí gbòòrò tẹ́rọ̀ tó ń dẹ̀ dà yẹn ẹ lè wá mọ̀ tó bá di lọ́la bóyá ọmọ yín náà máa bẹ̀rẹ̀ sí attack bóyá àwọn ìyàwó because nǹkan tẹ́ ti tí àwọn èèyàn ti sóò sílẹ̀ and karma is a bitch whatever you sow you reap please let us do ẹjọ ìjọba ẹ bá wa ṣe nǹkan ṣe bá wa jẹ́ pé gbogbo àwọn tó ń ṣe gbogbo òṣìyẹn náà ẹ jẹ́ kí ẹ fi wọ́n jófin wọ́n mà ti sọ lọ́dún yìí pé tó bá ti rí evil tó pè ní good wọ́n ní woe unto them ìyẹn bó ṣe jẹ́ o ẹ ṣe very dark boy àbí dark man you are doing a great job but be careful it's dangerous for you also you too you are doing like this me like this you are too bold you don't know the people wọ́n ti lọ kó they now quickly they went to build shelter by the side in that in that uh, villages that they attack they quickly went to build shelters around them so the people who are who are attacking their parents who have killed their parents you telling me they don't see them you think I'm not saying they are the one you are you telling me they are not part of the people be anyway bye for now.